إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وأحسن الهدى هدى نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أمة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أرجو فلان با أترى لك كلام با أترى جنجة الله با فواسي وجودا النبي صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين بشيرا ونذيرا وداعيا إلى الله وسراجا منيرا ẹni tí ọlọ́run bá àlékẹ́ lágbé dìde ní ìkẹ́ fún gbogbo àgbáyé nínú ìkẹ́ ànábì sallallahu alayhi wa sallam tọ́lọ́run bá àlékẹ́ lá tó ṣe fún àlùmọ̀ yìí nínú ìjẹ́ ìkẹ́ ìṣàgbédìde Ànábì sallallahu alaihi wasallam sí gbogbo àgbáyé òun náà ni ìkójọpapọ̀ wa yìí òun náà ló jẹ́ kan nínú ẹ̀ torí pé akójọpapọ̀ láti máa tẹ ìmọ́lẹ̀ àti láti máa ṣe àgbéyẹ̀wò ìlànà Ànábì sallallahu alaihi tọ́lọ́wọ́n bá alikiola tó gbélé ànábì lọ́wọ́ kí a lè bá màlámà dájú ìjà sí wà lórí ìlànà náà àbá sí lórí ìlànà náà má eléyìí báyìí ni ìtò kó wa jọ. ọlọ́run bá alikiola fi ànábì sallallahu alaihi wasallam ti sábà di oríire nìkọ̀ọ̀kan wa ufa nabi sallallahu alayhi wa sallam ṣe sábàbí ìmọ̀nà wa ufa nabi sallallahu alayhi wa sallam ṣe sábàbí ìmọ̀rin nínú ìlànà tí ọlọ́run bá lè tẹ́lá yọ́nú sí tí a rìn nínú ẹ̀ yìí. abẹ́lọ́wọ́n bá àlékún ìkí ọlọ́run bá àti ìrájẹ́jẹ́ tó ọlọ́run bá kó máa bá nàbì sallallahu alayhi wa sallam. naam ya ikhwanana tí kìí bá ṣe pé ìṣàkólé kan ẹ̀sìn ọlọ́run ba àti ìṣàkólé kan sunna nabi sallallahu alaihi wasallam sallam òun náà ló múmú láyà wa tó ga lórí ẹ̀mí wa ni irú àsìkò tá a kójọ yìí kò rọrùn láti kójọ nírú àsìkò báyìí torí pé a ti ṣiṣẹ́ lọ látàárọ̀ yóò ti rẹra àsìkò tá a fẹ́ farẹ́ lẹ̀ tàbí kí ìṣá ìtàn àti kí sọ̀látùl ìṣá tó ń kálukọ́ fẹ́ farẹ́ lẹ̀ ká sinmi òun náà lásìkò tá a tún jáde nítorí tọ́lọ́wọ́n báyìí. àrínú wọn bí báyìí ẹni tó ń pé ọ̀nà rẹ̀ jìn. àmọ́ látara ìpàtàkì ẹ̀sìn ọlọ́wọ́n bá òun náà ló fi múyàn láti jáde nínú ilé rẹ̀ lọ́nà tó jìn láti wá sí báyìí nítorí tọ́lọ́wọ́ba àti nítorí ẹ̀sìn ọlọ́wọ́ba náà ni àwọn abẹ́ lọ́wọ́ba gbogbo wàhálà wa yìí abẹ́ lọ́wọ́ba kọ́ lọ́wọ́ba kọ́ wọ́n jù kó já sásán àníyàn ló kú abẹ́ kọ́ lọ́wọ́ba kí ó má jẹ́ kí nǹkan kan kó rọlù àníyàn wa àtẹni tí ń sọ àti àwa tá à ń gbọ́ abẹ́ lọ́wọ́ba kọ́ lọ́wọ́ba kó má gàràgà fọ́ lọ́wọ́ba kó má sí nǹkan kan nínú àníyàn wa má tó pẹ̀lú tọ́lọ́wọ́n ọba nínú ọkàn wa alala ilaha illallah àtìbẹ́lọ́wọ́n ọba ìjókòó yìí náà kọ́lọ́wọ́n ọba kó jẹ́ kí yóò ṣe sóore nínú ìgbésí ayé nìkọ̀ọ̀kan wa àtẹni tí ń sọ àtàwọn tá ń gbọ́ àti àwọn tí ìjókòó yìí tiẹ̀ ń pè sákìyèsí jùlọ àwọn tí wọ́n jẹ́ olùtayọ àlà ọlọ́run ọba àwọn tí wọ́n jẹ́ olùtayọ àlà sunna nabi sallallahu alayhi wa sallam àwọn tí wọ́n jẹ́ olùrin ojú ọ̀nà tí àwọn salaf tí wọ́n takò àwọn tí wọ́n rin ojú ọ̀nà tí ó lòdì sí ojú ọ̀nà àwọn salaf. bidayatan min za'imihim bẹ̀rẹ̀ látòrí olórí wọn muhammad bin ali jabata kọ́lọ́n bá kọ́ bá fọ̀nàmọ́ adáhùnláhù wa asláhàhù kọ́lọ́n bá kọ́ bá fọ̀nàmọ́ kọ́lọ́n kú tún ṣe. bákan náà àwọn ọmọ lẹ́yìn rẹ̀ náà tó yẹ sí pé wọ́n tẹ̀lé muhammad bin jabata hadahumullahu ajma'in wa aslahahumullah kọ́lọ́n bá kọ́ bá fọ̀nàmọ́ kọ́lọ́n kú ṣàtúnṣe la ilaha illallah àwa náà kọ́nà ọba ilé kíláàkó sí àtúnṣe àwa náà láwọn ibi tí a ṣẹ́kù sí la ilaha illallah ẹ̀rí kàtà ń gbéyàwó lọ òun náà ni alámàrí kan tí ó tó wúwo gan nínú Islam alámàrí kan tó ẹ́ pé ó wúwo gan nínú àgbọ́yé sunna alámàrí náà òun ni agbọ́dọ̀ gbàgbọ́ yẹ síwájú ká tó máa gbé ìdájọ́ léèyàn lórí torí pé alámàrí náà yóò máa nílapa lórí ìdájọ́ tá a bá fẹ́ gbé léèyàn lórí àwọn àfáà súnnà rahimahumullahu ajma'in wa radiyallahu anhum kọ́lọ́wọ́n bá nígbà kọ́ bá yọ́nu sí gbogbo wọn kọ́lọ́wọ́n bá kọ́ bá kẹ́ gbogbo wọn pátápátá. wọ́n tẹ ìmọ́lẹ̀ sí àlámọ̀rí gan nítorí pé àlámọ̀rí kan tó ní í ṣe pẹ̀lú ìdájọ́ tí a fẹ́ gbéléyàn lórí ìjà fìyàn rinlẹ̀ nínú Islam. No tòun ti wípé àwọn nǹkan kan ó ń jáde látọ̀dọ̀ rẹ̀ tó ba islam jẹ́ sáfìrin lẹ́nu islam àbáyọjáde kúrú islam àwọn nǹkan wọ̀nyí lè yan kọ́kọ́ gbé yẹ̀wò náà òun náà ni qadiyatul udri bil jahal ọ̀rọ̀ ìfóyẹ̀ ní àwíjàre wípé aláìmọ̀kan ǹjẹ́ agudọ wòye sí nǹkan yìí àbá àgùdọ̀ wòye sí síwájú ká tó gbédájọ́ léèyàn lórí ká tó yọ kóru islam àbí ká fi islam rinlẹ̀ fún yàn ǹjẹ́ àgbọ̀dọ̀ wòye si wípé ṣé ẹni tí ó sọ̀rọ̀ kèfèrí yìí abẹ́ni tó ṣiṣẹ́ kèfèrí yìí abẹ́ni tó sọ̀rọ̀ ẹbọ yìí abẹ́ni tó yẹn sí ẹbọ yìí ṣé ó mọ̀dájọ́ ti sọ àbí kò mọ̀dájọ́ ti sọ. tó mọ̀ yí pé efe lòun ṣe sọ́nà ọba àyàbí òtí ẹ̀ mà sán láti wòye sí àbá láti wòye sí náà mo là ń gbéyàwó lọ. fún díẹ̀ yìí tí a bá rántí pé lọ́sẹ̀ tó lọ a ṣe àlàyé nípa ọ̀rọ̀ tí muhammadu amin ashinqiti tí wọ́n wá nínú tafsiru abuwa ilbayan fi ìlọ́ọ̀ṣì qur'an bil qur'an àwọn sojaj àwọn ẹ̀rí tán mú wá lórí wípé ǹjẹ́ alẹ́ ẹ̀zọ́ rijal mẹ̀ẹ́tẹ́bár ǹjẹ́ ká fún yẹn ní àwíjàre páláyì màkàní sí àwòye sí àbá níwòye sí wọ́n mú ẹ̀rí àwọn àfáà súnà méjèèjì wọ́n mú wá wọ́n dẹ̀ sí àgbéyẹ̀wò méjèèjì wọ́n dẹ̀ fi rinlẹ̀ wípé eléyìí tí ó tẹ̀sùnwọ̀n jù nínú ọ̀rọ̀ tí ẹ̀rí rẹ̀ tí ó ní kì ní jùlọ òun náà ni ọ̀rọ̀ àwọn tó sọ pé àwòye sí alẹ́ ọ̀sùn rìjàl síwájú ká tó gbé ìdájọ́ léèyàn lórí. náà wá ní kí á tó ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ Ibn Kathir ta'ala náà àwọn sójájú kan bẹ táwọn náà kọ dámà táwọn náà mú wá àwọn ẹ̀rí kan bẹ tán mú wá nínú tafsiru tiwọn náà sọ ní kí a ṣe àgbéyẹ̀wò àwọn ẹ̀rí wọ̀nyí náà sọ ká wá so gbogbo ẹlẹ́nu papọ̀ pẹ̀lú àwọn ẹ̀rí míì tó tún wà láwọn àyè míì tó yẹ sí pé àwọn àfáwọn yìí tí wọ́n mú wá nínú tíra wọn síbẹ̀ ní sùtọ́ àwọn àfáà súnnà míì àwọn mú wá nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n nígbà tí wọ́n ń ṣe àtán sàlàyé nípa àlámọ̀rí naam tabalawo tafsiru tafsiru ibn kathir rahimahullahu ta'ala abba ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ kà yìí abba mẹ́ inshallah ta'ala lára àwọn ọ̀rọ̀ tí alimam kathir tamuwa nínú tafsiru wọn nìyẹn lára àwọn sójáàjì wọ́n mú wá lórí pé àìrẹ́sì rí jáde nǹkan o nǹkan tó wọlé ni nǹkan tí ó dẹ̀rin lẹ́nu. naam wọ́n mú hadithi wá látọ̀dọ̀ lẹ́yìn tí wọ́n ti kọ̀dámà wọ́n ti tì síwájú àwọn ẹ̀rí náà Qur'an Karim èyí tó yẹ sí pé kò ní ìdíkà wulẹ̀ àwọn náà ti múra àwọn ẹ̀rí wọ̀nyí wá tí a dẹ̀jú sàlàyé ẹ̀ so àwọn àyà Qur'an ilé ìtàwọn mú wá yẹn Al-Imam Ibn Kathir rahimahullahu àwọn náà mú wá àwọn náà mú ọ̀pọ̀lọpọ̀ nú ẹ̀ wá nínú àwọn àyà tí ó wà nínú tafsir Adwa al tí wọ́n fi sẹ̀rí lórí pé al-udhr nǹkan o nǹkan tó wà nú ẹ̀sìn ni ká láwùjá rí pé aláìmàkan ká tó gbé dájọ́ lé lórí nǹkan tó wà nú ẹ̀sìn ni so kò ní ìdíkàwulẹ̀ tó mú àwọn yẹn wá mọ́ nígbà tó ń pàṣẹ mú wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn nǹkan míì tí ò sí níbi bẹ́yẹn tó wà níbí báyìí ni àbùkátà láti gbé yẹ̀wò. hadith yìí tọ́fẹ́ mú wáyé wà nínú musnadu al-imam ahmad rahimahullahu ta'ala. wọ́n ní haddathana ali ibnu abdillah haddathana mu'adh ibnu hisham. حدثنا أبي عن قتادة عن الأحنف بن قيس عن الأسود بن سريع رضي الله عنه أن أن النبي أن نبي الله صلى الله عليه وسلم أن نبي الله صلى الله عليه وسلم قال إسناد حديث من متكعي تيدو بلاد الأسود ابن ابن سريع رضي الله عنه أنا أقول لا جل جل جل الله النبي الله tọ́lọ́wọ́ bá gbé dìde sí wa ó sọ wípé arba'atun yahtajjuna yawm al-qiyamah àwọn mẹ́rin kan àwọn mẹ́rin kan bẹ tí wọ́n máa mú àwọn ọ̀rọ̀ wọ́n máa mú àwọn ẹ̀rí wá lọ́jọ́ gbé al-qiyamah lórí wípé kí ọlọ́wọ́n bá àlékẹ́lá kó fi sàmójúkú fáwọn kó fi gbé ìyá náà kú fáwọn wọ́n máa mú àwọn àròyé kan wá wọ́n máa mú àwọn ọ̀rọ̀ kan wá wọ́n máa mú àwọn ẹ̀rí kan wá lọ́jọ́ gbọdọ̀ kìyàmà láti máa fi ṣẹ̀rí wípé pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí o ó yẹ kí ọlọ́run bá lè kẹ́lá kó bojú àánú wo àwọn kọ́lọ̀ lè kẹ́lá kó là wọn kún bí yàná. rajulun asom arábìn ní alákọ̀ọ́kọ́ òun náà ni adití rajulun asom la yasma'u shay'a ọkùnrin adití tí ò gbọ́ nǹkan kan kí tó fi kú ṣe bí nítorí báwa ń létí báyìí òun náà ṣe ń gbọ́ ọlọ́run bá fẹ́ ọlọ́run bá fẹ́ àìrẹ́ ẹ̀kọ́ ni àwa láǹfààní àti máa gbọ́rọ̀ ọlọ́run ọba ilé tọ́lọ́run bá ń fẹ́ à ń gbọ́ ilé tọ́lọ́run bá ò fẹ́ à ń gbọ́ tó fi jẹ́ pé irú àwa ń sìn tọ́bajẹ́ bẹ̀rẹ̀ sí yáàmà kò sí excuse mọ́ nítorí pé a gbọ́ táà bá wá tẹ̀lé táà bá lò ó ó léwu gan fún wa lọ́jọ́ gbé alkiyama kọ́lọ̀ bá sọ wa kó bi kama máa lọ́wọ́ bá kárẹ̀ má tẹ̀lé. ẹnìkan wa ni gbọ́ǹtẹ̀mí àní òun èyí òun gan ìyálàyà ọ̀ràn. àgbákò míì tónù eléyìí náà pè kúkúrú ìrọ̀ iṣẹ́ kẹfẹ́ orí pé kánmá kí ẹ máa gún ikú omi tó ti ń bá nítorí kọ́ ọlọ́run bá ní kíláàtú sàlàyé àwọn yẹn náà al-Qur'an Karim àti pé wọn lọ́jọ́ gbọdọ̀ kìyàmà àwọn tẹ́ láǹfààní àti gbọ́ tó máa ń sá fún fẹ́ gbọ́rọ̀ náà bá gẹ́gẹ́ bí àwọn ìjọ Nuh aleyhi salatu salam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wa man a'rada an dhikri gbogbo ẹnikẹ́ni tó bá gbórí kúrò níbi al níbi tá ti ń kí alukur'an karim níbi tá ti ń kọ́ni lẹ́kọ̀ọ́ alukur'an níbi tá ti ń ṣèrántí ọlọ́run ọba tó bá gún ní kú òun bẹ́ẹ̀. fa inna lahu ma'ishatan danka ọlọ́run ọba ní ìgbésí ayé ìsẹ̀mí tó funfun pé ní ọmọ lórí ayé ìsẹ̀mí tí ọlọ́run ọba àlekẹ́ náà fẹ́ ní ọmọ lórí ayé ìsẹ̀mí tó funfun pé ní kò ní ráyé lò bọ́lọ́run ọba àlekẹ́ ayé ونحشره يوم القيامة أعمى فلن تبعد من القيامة عقد للفجن لنتيو نرينا قال قال ربي لما أش... لما حشرتني أعمى وقد كنت بصيرا ẹwà ní ọlọ́wọ́ bá èyí ṣe tó gbẹ́mi dìde láfọ́jú waqad kuntu basira à mo jẹ́ tí ríran tẹ́lẹ̀ síwájú ọjọ́ òní ní n tó kù tó wá lójú mo wá dìde láfọ́jú. قال كذلك آتتك آياتنا قال كذلك أتتك آياتنا فنسيتها الله أباني بني nígbà tó wà nílé ayé àwọn ayé ọlọ́run bá wá bá ọ fanasitaha ay fataroktaha ọwọ́ pátí òlò wa kadhalika al-yawm tunsa ọlọ́run ní báyìí náà làwọn ọlọ́run bá náà ti pàwọ́ náà sì sún ìyá ọlọ́run bá lónìí ọlọ́run bá kó sọ wọn bẹ́ẹ̀ rọ́jùlùn asọ́m láyàtúmọ̀ ìṣe ìhà ọkùnrin alákọ̀ọ́kọ́ lẹ́ni adití tí ò gbọ́n kankan wàrọ́jùlùn ahmaqu ẹlẹ́ẹ̀kejì ó ní ọkùnrin tí ó jẹ́ ọ̀dẹ̀ dendere ìyẹn tí ò dán kankan mà ìyẹn tí ó pàdánù làákàyè àwa náà ti mọ̀rú àwọn tí ń jẹ́ báyìí kọ́lọ́ba kọ́mọ́ fi sàdánwò fún wa. wàrọ́jùlùn haram. àti arúgbó wa rajulun mata fi qatrah àti ọkùnrin tó yẹ sí pé ó kú ní àsìkò tí ànábì ọlọ́run ọba kankan ò tí ì dìde sí àwọn ìjọ rẹ̀. fa amal asom wọn ní ẹ̀ẹ̀rí adití tí ò gbọ́ nǹkan kan fàyàkùn wọn mọ̀ sọ wípé Rabb ọlọ́run ọba mi قد جاء الإسلام قد جاء الإسلام وما أسمع شيئا Islam wa nítòótọ́ ń gbà tí mo wà nílé ayé àbí mi ò gbọ́ nǹkankan èmi ò gbọ́ mi ò gbọ́ èmi ò mi ò gbọ́ nǹkankan tá ń wí. قد جاء الإسلام وما أسمع شيئا ẹ̀rí mi tí ó fi jásí pé mò ń béèrè fún àánú rẹ ọlọ́run ọba lónìí pé kí ọlọ́run ọba gẹ́gẹ́ bí ọlọ́run gẹ́gẹ́ bí o ṣe ròyìn pé ọmọ onídéédé ni ọ́ lára àwọn tẹ́mi tẹ́mi fi mọ̀ ipò yẹn kó yọ̀ǹda mi ò ní pé èmi ò gbọ́ nǹkan kan ó dáa ní kò dáa ní gbáàsì sí náà èmi ò gbọ́ bẹ́ẹ̀ létí rí ṣe. wọ́n ní wà á mẹ́l áṣmàkù wà á mẹ́l áṣmàkù fayaqul ẹ̀ wá rí gèdèrè ń datọ́ ẹni tí yóò dákàmà ọ̀dẹ̀ àgbàlagbà tí tí làákàyè ò tó tọmọdé fayakul olóòmọ wa sọ wípé rọ́bì ìrọ̀lọ́wọ́n ba ọ̀rìjà alìsílám islam jẹ́ wá bá mi láyé nítòótọ́ wa sibiyan yahzifuni bilbaari àmọ́ mo gọ̀ èmi ọ̀dá kan mà kódà àwọn ọmọ kéékèèké a máa lẹ̀ ibi tí mo gọ̀ dé àwọn ọmọ kéékèèké wọn bá rí gbé àgùntàn wọn lẹ̀ mí wọn bá rí gbé ràkúnmí wọn lẹ̀ mí bó ti tẹ̀sí náà ni èmi ò dákan kama èmi ò nílá ká nígbà tí mo wà nílé ayé èmi ọ̀gbọ́n nìdọ̀rẹ́ ní mí. so ìgbà tí o ti sí làákà yìí yẹn tẹ̀sán pé náà mọ̀ náà tún tẹ̀klif nínú àwọn ibi tí ọlọ́wọ́n bá àlejò gbé ìgbé ẹ̀sìn léwa lórí ibi tó gbé kọ́ níbi làákà yìí ni nínú àwọn mọ̀nàtò tẹ̀klífù ní akílùwà ẹni tí o bá ti ní làákàyè alẹ́bí sallallahu alaihi wasallam sọ pé rufi'atil aqlam anis salas alẹ́bí ni wọ́n ti gbé gègé sókè fún àwọn mẹ́ta kan wọ́n ní máa kọ̀ kankan lẹ̀ nínú tí wọ́n bá ṣe ọjọ́ dáadáa ni ó já ìdáni alákọ̀ọ́kọ́ òun náà ni an-na'im hatta yastaykir ẹni tí ń sùn tí jó fi jí wọn ní kọ̀ọ̀kan nípa burú tí bá ń ṣe ilẹ̀ lójú oorun. wal majnun hatta yafiq bẹ́ẹ̀ náà ni wèrè tí jó fi gbádùn gbogbo tí bá ń ṣe lásìkò tí ń ṣe eré yẹn wọn ní kọ́kùn. was-sabi hatta yahtalim bẹ́ẹ̀ náà lọ́mọ kékeré tí tí yóò fi bàlágọ̀ wọ́n lo ìsìlámù wíwá yìí nítorí pé nínú àwọn àmàrọ́tul bùlù nínú àwọn tá a máa fi mọ ẹni tó bàlágọ̀ òun náà ni al-ìsìlámù kéèyàn sùn kó lálàá kó sì dà sára inú àpẹẹrẹ tá a máa fi mọ̀ pé ọmọ ti bàlágọ̀ ni. so ẹni wá wà nú àwọn mẹ́tẹ̀ẹ̀ta òun náà ni al-ahmaq ó ní ọ̀rìjà al-ìsìlámù wà síbíyánu yahzifuni bilba'ri. وأما الهرم ó wá ní ẹ̀rí arúgbó fàyàkó wọ́n mọ̀ sọ pé ọ̀rọ̀bì ìrẹ́ ọlọ́run ọba kọjá islam wa máa àyàfin ìrìṣẹ́ yìí à ọ̀rọ̀ tèmi náà díẹ̀ ló fi gbé pẹ́ẹ́lí ju wèrè lọ. islam dé wá bá mi láyé tó tọ́ àmọ́ àgbààgbà ti gba làákàyè mi ìnílàákàyè mọ́ ń gbà mí ìnílàákàyè mọ́. wà á mọ̀ lẹ́ni mẹ́ta fi fọ́tọ̀rọ̀ ti fàyàkó wù kò sí ànábì kankan tọ́lọ́ wọn bá gbé dìde òun sọ pé má àtàní rọ́b ìrọ̀lọ́wọ́n bá mi má àtàní laka rasúlù òjíṣẹ́ kankan látọ̀dọ̀ rẹ̀ wá bá mi èmi ò rójíṣẹ́ kankan nígbà tí mo sẹ̀mí lé ayé fayakulu naam faya faya kudu mawafi kọhùn. ليطيعنه فيرسل إليهم أن, أن, أن ادخلوا النار فوالذي نفس محمد بيده لو دخلوها لكانت عليهم بردا وسلاما ọlọ́run bá wa lè ṣe bọ́rọ̀ yín ti rí ni tọ̀ kò burú àwa náà mọ̀ pé bọ́rọ̀ yín ti rí nìyẹn ẹ sì rí wíńtò tọ́ ọlọ́run ọba àlekẹ́lọ́wà gba àdéhùn tó kápá lọ́wọ́ wọn pétọ ọ̀rọ̀ ìdájọ́ tí yín náà kò ká ọlọ́run ọba láyà ọlọ́run ọba àdéhùn náà wà gba àdéhùn tó kápá lọ́wọ́ wọn òun náà ni àdéhùn tó kápá wípé ẹ tẹ̀lé mi mo fẹ́ parí láṣẹ àdéhùn òun ni pé ṣé ẹ gbọ́dọ̀ tẹ̀lé mi lórí àṣẹ tí fẹ́ parí o àdéhùn yìí àdéhùn tá a ti kàn ń pa ni tẹ́nìkan kan ò gbọ́dọ̀ yapa rẹ̀ mo fẹ́ pa yín láṣẹ kan báyìí ọ̀ràn yẹn sì ní ẹ̀jẹ̀ láṣẹ náà. fàyọ̀rù sí ìlú ilé ìhìm ọlọ́wọ́ bá lè kílọ̀ àrùn ṣe sí wọn pé àníjìkúlù náà àṣẹ ẹ̀mí tí wọ́n pa yín pé gbogbo yín báyìí bí mo ṣe ń wò yín ẹ̀kọ́ rí sínú náà ẹ máa lọ́nu náà sọ̀rọ̀ pé àṣetọ́ lágbára nítòsọ. kí ẹbí lẹ́rẹ̀ ni wọ́n fẹ́ wọ̀ tẹ́fi ọlọ́run ọba àlékẹ́lá wá fẹ́ dán wọn wò ọlọ́run ọba àlékẹ́lá fẹ́ fi hàn wọ́n èèyàn ẹni tó yẹ pé tí ó bá ní etí nù wọn yóò tẹ̀lé tọ́lọ́wọ́ bá àtẹ́tọ́gbẹ́ bá létí gẹ kò ní gbọ́ ẹni tó bá ní làákàyè tí ó tẹ̀lé tọ́lọ́wọ́ bá àtẹ́ni tó bá ní làákàyè tí ò ní tẹ̀lé ẹni tánà yìí bábá láyé tí ó tẹ̀lé àtẹ́ni tí ò ní tẹ̀lé arúgbó tí Islam bá lọ́dọ̀ tí ó tẹ̀lé àbí tí ò ní tẹ̀lé ọlọ́wọ́ àdékántò àdéhùn tí máa gbé pẹ̀lú mi ni pé ọyọ́ máa wọnú nínú wọn a rí inú àwọn inú wọn tí ó tẹ̀lé tí ó máa wọnú náà lọ a wà rí inú wọn tí ó takú pé ọlọ́run à iná bò ó <laughs> ẹ̀yàn ọlọ́run à ẹ̀bọ́n lẹ́yìn sábò sí ni à iná bò ó ẹ̀bá káwọn àwọn ọ̀rẹ́ ní gbogbo awúyà tó tónu tá à wí látàárọ̀ yìí arábìnrin fawalẹ́bi nọ́ọ̀sì muhammadin bìyẹ́dìhì arábìnrin mo búra pẹ̀lú ọlọ́run ọba tọ́jọ́ sí pé ẹ̀mí ànábì ń bẹ lọ́wọ́ ẹ̀ mìmbá bíi tààjúbí máa lọ kí ẹ máa lo ẹ̀kọ́ pẹ̀lú ọlọ́run bá nìyẹn kìí ṣe gbogbo àná lámàdàkọ ọlọ́run lámàdàkọ ọlọ́run. ìgbà mi bàtà ń pé irú àwọn nǹkan báyìí lásán mo búra pẹ̀lú ẹni tẹ́ mi ànẹ́bí ń bẹ lọ́wọ́ ẹ̀ ànẹ́bí ò fẹ́ máa dàkọ ọlọ́run ní gbogbo gbà ní gbogbo gbà ṣé bá níbi. láwùjọ kọlùwà àrẹ́bí tó bá kó bá wọ náà tọ́wọ́ bá pa wọ́n láṣẹ ni làkàrà tó yẹ kó jó wọn iná wọn ọba tó ní pé wọn náà ni iná yẹn ọba tutù mọ́ wọn kò bá dẹ̀ jẹ́ àlàáfíà fún wọn kìí ṣe tútù tí ó tó máa déyà jẹ wọn torí pé tútù kó méjì tútù ń gbà míì àtún máa ṣàìbára mu àmọ́ irú tútù tí ó máa jẹ́ tútù tí ó tó máa jẹ́ àlàáfíà fún wọn irú tútù tara nídìí wọn bá ṣe kíni ni wọn máa jẹ fún wọn. náà ẹ rí i wípé nínú hadith yìí àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí wọ́n kọ̀ dáná wọ́n mú wa wọ́n ti síwájú àwọn àwíjàre wọn tí wọ́n fi ròyìn pé ọyọ̀ kọ́lọ̀ ọba àlejò máa sàmójúkò fún wọn ọlọ́run ọba àlejò aláwọ̀ dẹ̀ fìyà jẹ wọ́n tó tọ́ nítorí àwíjàre wọn yìí nítorí ọlọ́run ọba àlejò láti wá ṣe ìdánwò fún wọn. tó bá jẹ́ sí pé àìmọ̀kan kò bá wọlé ní excuse ní àwíjàre ni ọlọ́run bàlẹ́ pé wọ́n sọ fún wọn pé lónìí lónìí gbogbo àwọn ìjà yìí tẹ̀ ń yẹn mọ́gò rẹ̀ mẹ́sà kún kọ́ débi kẹ́ tó yà wòrì nígbà tí wà nígbàrà àjẹ́ àmẹ́bí ádámà yẹn ti gbàgbé tó ti yà wòrì nígbà náà tó ti darúgbó ńgbà yẹn. torí àwọn tí máa mú lẹ́rìí nìyẹn ẹ ayatul ayatul ṣe wá ṣiṣẹ́ lórí àwọn eléyìí <laughs> ẹ eh, èèyàn máa darúgbó kan tó bí. hadith yìí sheikh albani rahimahullahu ta'ala wọ́n jẹ́ kó yẹ pé hadith yìí lálàáfíà torí kò ní tọrọ tó wà nìyẹn. tí a bá lọ wo at-ta'liqat al-hisan ti sheikh albani rahimahullahu ta'ala. ala sahihi ibn hibban tábàlọ̀ wọnú tíra náà àbánbẹ̀ ní uh, page three hundred and sixty four mujalladu ẹlẹ́kẹwàá ìdí ẹlẹ́kẹwàá page three hundred and sixty four sheikh albani rahimahullahu ta'ala wọ́n mú hadith yìí wá. wọ́n ní akhbarana abdullahi ibn muhammad al-azdi قال حدثنا إسحاق بن إبراهيم قال أخبرنا معاذ بن هشام قال أخبرني أبي عن قتادة عن الأحنف بن قيس عن الأسود بن سريع عن رسول الله صلى الله عليه وسلم قال أنا وامو حديث يوا أجبي إمام بن كثير في موايه nígbà tó wá parí àwọn ní sọ̀híìhù wọ́n ní hadith lálàáfíà wọ́n ní tàbá fẹ́ wo ọ̀nà tó gbà Silsilatu Sahiha tí Sheikh Al-Albani gẹ́gẹ́ fúnra wọn ṣe wọ́n ní ká wo page wa ká lọ hadith one thousand four hundred and thirty-four hadith one thousand four hundred and thirty-four nínú Silsilatu Sahiha wọ́n ní bákan náà ká lọ wo at-Ta'liqu ala Raf'il Astar ká lọ wo hadith one hundred and thirteen abawọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ so hadith yìí ń kọ́ o hadith tó láàfin àná kéde bí nìkan tí a bá lọ ka mawsu'at al-Albani fil aqida Sheikh Albani wọn mú ilé iná wàlúbà tó ń sọ̀rọ̀ nípa rẹ̀ ẹgbẹ́ rijal wọ́n ti pè é pé hadith ńkọ́ hadith tó lálàáfíà ni. ṣé bá mi sèyí ṣe Sheikh Albani wọ́n ti ṣiṣẹ́ lórí hadith náà wọ́n ti ṣiṣẹ́ lórí ẹ̀ ṣé wọ́n ti pè é pé hadith yìí hadith tó lálàáfíà ni. ṣèyí ìrànlọ́ bàtà tó ṣe pé Imam Kathir rahimahullahu ta'ala àwọn náà mú wa nínú nínú tafsiru wọn. naam eléyìí báyìí ó jẹ́ ẹ̀rí tí wọ́n mú wá lórí ẹ̀ lórí wípé ọlọ́wọ́n bá àdékẹ́lá yóò ṣe àmójúkò fáwọn kan lọ́jọ́ gbẹdọ̀ kìyàmá ọlọ́wọ́n bò ní fi aná jẹ wọ́n nítorí pé wọ́n jẹ́ kíni wọ́n jẹ́ aláìmọ̀kan gbogbo àwọn ntí ó yẹ kó wà lára wọn kó fi jẹ́ni tí wọ́n mọ̀ nílàákàyè ni o àbí ní etí tàfi ń gbọ́rọ̀ ní o ṣé bá àbí ní ìrí òjíṣẹ́ ni lọ́wọ́ méjì àwọn méjì náà kó síbi làákàyè ẹni tó jẹ́ dèdèrè àtàgbàlagbà àwọn kó síbi làákàyè ẹnìkan kó síbi etí ẹnìkan sì kó síbi ìmọ̀rí ànábì kankan láti wá jíṣẹ́ fún gbogbo àwọn nǹkan wọ̀nyí so olófà tó jẹ́ kọ́lọ́wọ́ bá ní kí ẹ̀rù fìyà jẹ wọ́n àfìgbà tọ́lọ́wọ́ bá ní kí wọ́n ti ń ti hànú fún wọn tọ́lọ́wọ́ sì dáhùn fún wọn àwọn tí wọ́n gbọ́nu wọn àwọn tí wọ́n tẹ̀lé tọ́lọ́wọ́n bá nu wọn wọ́n padà di ọmọ àlìjẹ́nà àwọn tí wọ́n dẹ̀ tẹ̀lé bá wọ́n padà di ọmọ náà. àwọn ẹgbà wa mi náà tún bẹ tán mú wa lórí ẹ̀tọ́ mú wa lórí ẹ̀tọ́ tó ń sọpọ́ọ̀tì ilé báyìí náà àmọ́ ìkẹta náà ni tí a bá lọ ka tafsiru kathir nígbà tó ń ṣe tó ń ṣe àlàyé ayé àwọn kunna mu'adhdhibin hatta nab'atha rasula á rí àwọn ẹ̀rí tán tún mú wa lórí ẹ̀. naam nínú àwọn ẹ̀rí tó mú wá lórí ẹ̀ òun náà ni eléyìí tó wà nínú musnadu abi dawud at-tayalisi wọ́n ní haddathana ar-rabi'u yazid an aban qal qulna li anas ya aba hamza ma taqulu fi atfal al eléyìí bá nínú musnadu abu dawud wọ́n ní ar sọ fún wa ó gbà látọ̀dọ̀ yazid bin aban ó sọ pé kúnlá lè anas asọ fún anas ibn malik pé yá aba hamza ilé baba hamza má takulu fi àtọ̀fáàlì mọ̀ṣirikì kí ni nǹkan tó fẹ́ sọ nípa àwọn ọmọ kéékèèké tí wọ́n jẹ́ àwọn ọmọ àwọn ẹlẹ́bọ àwọn ọmọ kéékèèké táwọn òbí wọn jẹ́ kí ni òtán jẹ́ ẹlẹ́bọ kí ló fẹ́ sọ ń pa wọn tán kú síwájú ká tó dàgbà àwọn òbí wọn sì jẹ́ ẹlẹ́bọ. ولي فقال قال رسول الله صلى الله عليه وسلم أنس بن مالك وصفى النبي صلى الله عليه وسلم لم يكن لهم سيئات فيعذبوا بها فيكون من أهل النار ولم يكن لهم حسنات في آه، فيجاز بها فيكون من ملوك أهل الجنة آه، أهل الجنة àwọn ni hum min khadami ahli al-janna wọn náà bí sọlọ lọ sọmọ sọ pé àwọn tẹ̀ ń wí ìyá ọmọ kékèké yìí wọn ní iṣẹ́ bú tí wọ́n ṣe tó fi wá di tí yóò wá mú yóò wá mú lẹ́tọ̀ọ́ kí wọ́n jìyà lọ́jọ́ gbèrò kìyàmà wọn ní iṣẹ́ bú kankan tán ṣe àbá ọmọ kékèké ṣé wọ́n ní iṣẹ́ bú tí wọ́n ṣe wọn sì iṣẹ́ bú kankan tí ó mú ọ jìyà tí ó mú ọdọ bẹ́ẹ̀ náà ni wọ́n níṣẹ́ eré kan tí wọ́n ṣe tí wọ́n wá san wọ́n lẹ́sàn-án rẹ̀ tí ó wà mú wọn dọ̀mà jẹ́nà tí ó mú wọn di ìkan nínú àwọn tí ó mú wọn wà nínú àwọn ọba àwọn ọmọ àlìjẹ́nà. àmẹ́bí wá sọ pé hum min kọ́dàmí àlìjẹ́nà wọ́n wà nínú àwọn tí ó mọ̀ ṣe bọ̀ yìí fún àwọn ọmọ àlìjẹ́nà ni wọ́n wà nínú àwọn tí ó mọ̀ ṣe ọmọdọ̀ fún àwọn ọmọ àlìjẹ́nà náà eré báyìí ń jẹ́ pé wọ́n rí pé àwọn wọ̀nyí tọ́jú ọmọ kéékèèké wọ̀nyí ọ̀rọ̀ wà lórí ìdájọ́ wọn lọ́jọ́ gbọdọ̀ kìyàmà náà nínú àwọn àdìsí tó tún mú wá lórí eléyìí báyìí òun náà ni àdìsí tí wọ́n bi anabi sallallahu alayhi wa sallam léèrè hadith yìí al-Hafiz Abu Ya'la al-Mawsuli wọ́n gbà wá nínú musnad wọn wọ́n ní haddathana Qasim ibn Abi Shayba haddathana Abdullah ya'ni ibn Dawud عن عمرو بن عن عمرو عمر بن الذر عن يزيد بن أمية عن البراء قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أطفال المسلمين قال وبي النبي لري نقا وما أوما كيكي تو كو في جماعة مسلمين أربعة بقول هم ما هم ما آبائهم أنا بي وما وقلوا بابا nínú àlìjẹ́ndà ni wàsú ilà àn àwùláàdì mùsùlùkì wọ́n wá bí anábìlérì nípa àwọn ọmọ àwọn ẹlẹ́bọ faqala wọ́n ní wọ́n wà pẹ̀lú àwọn bàbá wọn fàkílà ya Rasulullah wọ́n béèrè pé ànábì máa yà ẹ̀mẹ́lú kí ni ká tí wọ́n ṣe tó fi jẹ́ pé wọ́n rí báyìí qala Allahu a'lamu bihim wọ́n ní àwọn ànábì dáwọn náà pé ọlọ́run ọba ló ní mọ̀ nípa wọn ju ẹ̀yin lọ. naam eléyìí báyìí àdìbẹ́bùrù kẹfì rahimahullahu ta'ala wọ́n sàlàyé lórí ẹ̀ wọ́n mú àwọn ẹ̀gbà wa kan wá láti jẹ́ kó yé wa àlàyé tó ń bẹ lórí àwọn ọ̀rọ̀ wọ̀nyí nínú àwọn ẹ̀gbà wa tó mú wá òun náà ni eléyìí tí imam ahmed gbà wá látọ̀dọ̀ yahya az látọ̀dọ̀ muhammadu yahya wọ́n ní amin eléba ìkọ́lẹ̀ ìmọ̀ muhammadu yahya az-zuhli wọ́n ní hadathana sa'id bin suleiman an fudayl ibn marzuq an atiya an abi sa'id qala qala rasulullah sallallahu alaihi wasallam wọ́n mú hadith náà wá. tam wọ́n wá ọmọ kékeré. wọ́n ní ìgbà tí ọmọ kékeré wọ́n ní wàyà kúlù mawlud ọmọ kékeré ọmọ sọ wípé rọ́bì ìrànlọ́wọ́ bá lam udrik al-aqla èmi ò dàgbà débi tí màá nílá káyè débi tí màá máa ń tọ́lọ̀ ọba fẹ́ àti tọ́lọ̀ ọba ọ̀fẹ́. nígbà tóun náà bá mú ẹ̀rí wá lọ́jọ́ gbéra kìyàmẹ̀ nìyẹn lórí nǹkan tí ó fi yẹ kí ọlọ́run bá àdékẹ́lá kí ó ṣe àmójúkò fóun. wọ́n wá ní wọ́n wá mú wọ́n ní faturkọ̀ ìlẹ́hùn náírún fàyíkọ́ọ̀lù lẹ́hùn. ọlọ́run bá àdékẹ́lá wà mú yóò wá gbé iná sókè fún wọn ọlọ́run bá àdékẹ́lá ó sì kí ni yóò nìkan gbé iná sókè fún wọn. tọ́lọ́ ọba àdékẹ́ bá ní ká gbéná sínú fún wa ọlọ́run bá wa sọ fún ẹbí ká wọ ọnu náà. ọ̀hún ni tọ́ba wa ní ká wọ ọnu náà kọ́lá fayoriduha man kana fi ilmi ilahi sa'idan law adraka al-amal. ويمسك عنها من كان في علم الله شقيا لو أدرك العمل وني gbogbo ẹni wọ́n ní àwọn wà wọnú náà lọ gbogbo ẹni tó yẹ kó ti wà nù mọ́ náà wá pé olóríire náà ni wọ́n jẹ́ nígbà táwọn àlẹ́ ayé tẹ́lẹ̀ náà wọ́n ní pé tí wọ́n bá dàgbà dé àsìkò tí iṣẹ́ yẹ kó bá wọn ni wọ́n wà nù àwọn tí ń ṣiṣẹ́ rí wọ́n wọ̀ náà wọ́n ní bákan náà àwọn tí wọ́n bá ti tọ́ tó ti wá wà nù mọ́ náà wá pé lórí burúkú ni wọ́n jẹ́ àwọn òṣèké ni àwọn àwọn takú pa àwọn òní wọ́n náà Ah, wọ́n ní fayakun ọlọ́run bá nígbà máa sọ pé ìyá ya àṣọ ìtàn èmi ọlọ́run ọba ni mo pa yín láti tẹ́ ẹ takò yìí o èmi ọlọ́run ọba lẹ́sẹ̀ yìí o fàkẹ́yìnfà láwọ́ anarusuli àtàtùkù báwo wá ní oṣù wa jẹ́ sábà ipá àwọn òjíṣẹ́ mi náà wá bá yín bẹ́ẹ̀ ṣe takò wọn náà nìyẹn pé alẹ́ mi ọlọ́run ọba gan tí mo rán wọn ni mo ń bá yín sọ̀rọ̀ dàrẹ́tì lẹ́ takò yìí báwo ni oṣù wa bó ọ̀rọ̀ yóò ṣe wá burú tó tó bá yẹ jẹ́ pé mi ọlọ́run ọba kan gangan lẹ́rí dàrẹ́tì òjíṣẹ́ lẹ́rí báwo lẹ́nu pẹ́ ṣiṣẹ́ náà. naam eléyìí báyìí wọ́n mú yẹn náà wá nínú àwọn tó tún mú wá òun náà ni eléyìí tí wọ́n ní anabi sallallahu alaihi wọ́n gba alátọ̀dọ̀ Mu'adh bin Jabal radiyallahu anhu wọ́n ní. النبي صلى الله عليه وسلم يقول يؤتى يوم القيامة بالممسوخ عقلا وبالهالك في الفترة وبالهالك صغيرا فيقول الممسوخ يا رب لو آتيتني عقلا ما كان ما ما, ما كان من آتيته عقلا بأصعب مني وذكر في الهالك في الفترة والصغير نحو ذلك فيقول رب عز وجل إني آمركم بأمر فتطيعوني فيقولون نعم فيقول اذهبوا فادخلوا النار قال ولو دخلوها ما ضرتهم فتخرج عليهم قوابس فيظنون أنها قد أهلكت ما خلق الله من شيء فيرجعون سراعا ثم يأمرهم الثانية فيرجعون كذلك فيقول الرب عز وجل قبل أن أخلقكم علمت ما أنتم عاملون وعلى علمي خلقتكم وإلى عملي تسيرون وإلى, وإلى علمي تسيرون وني طبعا يوم القيامة wọ́n mú ẹni tó yẹ pé kò ní làákàyè wá àti ẹni tó yẹ pé ó kú lásìkò tí kò sí ànábì sallallahu alaihi wasallam kankan àti ọmọ kékeré ẹni tó kú lọ́mọ kékeré ọlọ́run bá ní kí wọ́n máa sọ fún ẹni tí ò ní làákàyè pé ẹni tó ní làákàyè ẹni tí ò ní làákàyè máa sọ fún ọlọ́run bá pé ìdí ọlọ́run tó bá yẹ kó bá fún mi ní làákàyè ni àwọn tí wọ́n ní làákàyè ọba ti wọ́n ní ìbáyé sọ nípa àtijẹni tí ò ní làákà yìí bẹ́ẹ̀ náà sọ nípa ẹni tí ó kú sí àsìkò tí òjò jìṣẹ́ náà àtẹ tó kú lọ́mọ kékeré ọlọ́mọ àdìjọ́ máa sọ wípé èmi ọlọ́wọ́ bọ́ parí láti ẹ̀kan báyìí o fọ̀tùtù ìhú ní tẹ́tẹ̀ láti ẹ̀mí fàyàkùlù rẹ̀ náà wọ́n àsọ pé bẹ́ẹ̀ ni àtẹ̀ láti rẹ̀ fàyàkùlù ìzàbù fàtùlù náà ọlọ́mọ àdìjọ́ máa sọ fún wọn wípé ẹ máa lọ́wọ́ ẹ lọ́wọ́ náà qala walau dakhaluha ma darratuhum arábìnrin tó bá yẹ kó bá wọn náà ni iná ọba tí ọba tí kò nira bá wọn. eléyìí báyìí arábìnrin tó bá wọn náà yìí iná ọba tí kò nira bá wọn. ọlọ́wọ́ bá lè kílọ̀ pa wọn láti ẹ̀ka wọn náà lákọ̀ọ́kọ́ wọ́n takú àwọn kan takú àwọn kan lọ ọlọ́run bó tún sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì ṣé bá ní ti yìí so àwọn kan takú àwọn kan lọ ọlọ́run bá lè tó sọ fún ẹlẹ́ẹ̀kẹta àwọn kan tún takú náà wà nílọ náà so ọlọ́run bá lè kí lọ́mọ sọ fún yín pé síwájú kí mi ọlọ́run bá tó dá yín èmi ọlọ́run bá ti mọ nǹkan tẹ́ ṣe níṣẹ́ ah, lórí ìmẹ̀mí ọlọ́run bá mo sì dá yín lé lórí èmi ọlọ́run bá lè kẹ́lá mo dẹ̀ ti mọ̀ yín pé nínú mèmí ọlọ́run náà lẹ́ẹ̀padà ṣe kí ni o lẹ́ẹ̀padà lẹ́ẹ̀padà sí ibi tẹ́mi ọlọ́run ọba ti mọ̀ pé ọ̀rọ̀ yóò já sí yẹn náà lẹ́ẹ̀padà já sí ọlọ́run ọba ni o pa iná láti kíná sí kí ni kíná kó wọn iná consume gbogbo wọn. naam eléyìí báyìí nínú àwọn ẹ̀rí tó mú wá nìyẹn nínú àwọn ẹ̀rí tó wá mú wá òun náà ni ẹ̀rí tó wà nínú Sahihayn هو أنه صحيحان لا ترى أبو هريرة رضي الله عنه ونوى النبي صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو وينصرانه ويمجسانه كما تنتج البهيمة بهيمة جمعاء هل هل تحسون هل تحسون فيها هل تحسون فيها من جدعاء وفي رواية قالوا يا رسول الله nínú ẹgbà wa kan nínú ẹgbà wa míì ibi tá a fẹ́ lò gangan lélẹ́yìn torí àsìkò wà fi riwayatin qalu ya Rasulullah nínú ẹgbà wa míì wọn sọ pé àwọn sàhábà wọn sọ pé ìrìn ànábì ìrìn òjíṣẹ́ ọlọ́run ọba afara'ayta man yamutu saghiran bóò ni ọ̀rọ̀ ẹni tí ìrìn ànábì wòye sí o bá wòye dáadáa sí ọ̀rẹ́ ẹni tó bá kú ní kékeré báwo lọ̀rọ̀ rẹ̀ ọjà sí lọ́jọ́ ìgbìyànjú qiyama qala Allahu a'lam bima àrẹ́bí wa sọ pé ọlọ́run ọba ló nímọ̀ nípa nǹkan tí wọ́n ṣe níṣẹ́ وقال الإمام أحمد إمام أحمد واصيب حدثنا موسى بن داود حدثنا عبد الرحمن بن ثابت عن عطاء بن قرة عن عبد الله بن ضمرة عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم آه وني واصيب dàrọ́rì mùsùlùmí na fi jẹ́nà àwọn ọmọ àwọn mùsùlùmí wọ́n wà ní àjẹ́nà yakfuluhum ibrahimu alayhi salam anabi ibrahimu ni ó máa tọ́jú wọn kí àlàáfíà ọlọ́run bá kọ́ máa bá a lẹ́yìn náà wọ́n mú àwọn hadithu fítọ̀rọ̀ náà wáyé gẹ́yìn láti jẹ́ pé wá wípé àwọn ọmọ kéékèèké wọ̀nyí orí fitrọ̀ ni wọ́n wà. naam nínú àwọn nítorí wọ́n fi parí ọ̀rọ̀ náà òun náà ni ọ̀rọ̀ nípa àwọn wọ́n nípa mẹ́nà ìmọ̀ man zahaba ila tawaqquf fihim li hadha al-hadith wa minhum man jazama lahu bil jannati al-hadith samra li hadith samra bin jundub fi sahih al-bukhari. أنه عليه الصلاة والسلام قال في جملة ذلك المنام حين مر على ذلك الشيخ تحت الشجرة وحوله ولدان فقال له جبريل هذا إبراهيم عليه السلام وهؤلاء أولاد المسلمين وأولاد المشركين قالوا يا رسول الله وأولاد المشركين قال نعم وأولاد المشركين نعم وإن يا أن أنا وفاء لا ترى أحاديث تاموة أحاديث الفطرة أتبع بيبه àwọn tó ń sìn wọ́n kóra dúró nípa ìdájọ́ àwọn ọmọ ẹlẹ́bọ wọ́n ló sì wà àwọn àfa àwọn tí wọ́n là mẹ́lẹ̀ yìí pé ọmọ àlìjẹ́nà ni wọ́n máa jẹ́ wọ́n nítorí hadithu samra bin jundub tó wà nínú sahihu bukhari wípé anabi sallallahu alaihi wasallam fi jumlati dhalika almanam wọ́n ní nínú àkójọpọ̀ intanẹti rí lójú oorun nígbà tó sùn tí jìbìrì tó mú sí àwọn ìrìn kan lọ sí àwọn àyè kan nínú náà tàlìjẹ́nà ṣéyìn náà bá rọ àyà zálìkà ṣéyìn ìgbàtà nàbí sallallahu alaihi wasallam kọjá lẹ́yẹ̀gbẹ́ àgbàlagbà yẹn tahta ṣájàrọ̀ tó wà lábẹ́ igi wa hawlahu wildan àwọn ọmọ kéèké dẹ́wà pẹ̀lú ẹ̀. faqala lahu Jibril Jibril wá sọ pé hadha Ibrahim sórí bàbá àgbàlagbà tó rí lábẹ́ igi yìí táwọn ọmọ kéèké wà pẹ̀lú ẹ̀yìn táwọn ọmọ wa àwùládùn mùsùlùmí náà wà àwùládùn mùṣìríkí àwọn kan Awọn kéékèèké tó dẹ̀ ń wò ma àwọn ọmọ kéékèèké ma ọmọ mùsùlùmí nìyẹn na ọmọ ẹlẹ́bọ náà dẹ̀ ni wọn ọmọ ẹlẹ́bọ ń bẹnu wọn mùsùlùmí bẹnu wọn. qalu ya Rasulullah àwọn náà wá sọ pé èròjì qala na'am ni rawdọ̀ lọ́dọ̀ anabi ibrahim kó laba lọ́wọ́ baba wọn sọ wípé ilé kéwù anabi ibrahim tọmọdé ìjẹba kú wọn ni ọlọ́run mẹ́ta fi sílé kéwù anabi ibrahim kìí ṣe lé kéwù tó yàn ní kéwù mọ́lọ́dọ̀ gbéra sí yáma wàhálà ní kéwù kò sí wàhálà lọ́dọ̀ gbéra sí yáma á lọ máa gbádùn wàhálà tá a ti ṣe níbi à ń kéwù à ń lo kéwù ni tòun táwọn bàbá wa fẹ́ sọ ni pé àwọn ọmọ kéèké wà pẹ̀lú anabi ibrahim náà wá sọ pé nílé kéwù anabi ibrahim so kéde ilé kéwú má kò sí kéwú má ń jọ yẹn torí kílẹ̀ yóò fi kéwú ṣe má iṣẹ́ kéwú ló kù téèyàn máa jàǹfààní lọ́jọ́ náà lọ ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn lálàáfíà nípa nẹ́bí Ibrahim alayhi salatu salam àwọn ọmọ kéékèèké tó bá kú tí wọn ti bàlágà nígbà tó wà nílé ayé wọn wà pẹ̀lú anabi Ibrahim wọn máa ṣeré pẹ̀lú anabi Ibrahim alayhi salatu salam wọn dẹ̀ wà nínú kí ọlọ́wọ́n wọn ó ń bẹ nínú àwọn àfa àtọ́sọ yìí pé iná ni wọ́n wọ àwọn ọmọ ẹlẹ́bọ nítorí gbọ́dọ̀ àwọn ẹ̀dẹ́bí tó sọ pé huma àbá ìhìm ẹ̀rí tá a ti kàlẹ́ kan yẹn pé wọ́n ní wọ́n mọ̀ wà pẹ̀lú àwọn bàbá wọn ni. wa minhum man zahaba ila annahum yumtahanuna yawm al-qiyamati fil arasat. wọ́n ló dẹ̀ bẹ́ nù wọn àwọn tó sọ pé wọ́n ṣe ìdánwò fún wọn lọ́jọ́ gbẹ̀dẹ̀ faman atọ́ dakhala al-janna gbogbo ẹnikẹ́ni tó bá wá tẹ̀ lọ́wọ́ wọ́n ní wọ́n kásàfà ìmúlọ́hì fíhìm bí sábìtì sàáàdà wọ́n mẹ́nà àṣọ dákọ̀lá náà dáhìrọ̀n wọ́n ní ìmọ̀ ọlọ́run ọba ó ti hàn lórí wọn ọlọ́run ọba àlékẹ́ láti nímọ̀ nípa wọn síwájú àsìkò yìí ẹni tí ó jẹ́ olóríire nu ọlọ́run ọba ti mọ̀ síwájú àsìkò náà. àwọn wọ̀nyí nǹkan tó fa ilmu Allahi alayhim bí sábìtì sàáyàdà ìmọ̀ ọlọ́run ọba ó wá padà expose lórí wọn nítorí pé ọlọ́run ọba ó ti wà nù mọ́ ọba pé àwọn wọ̀nyí ó ti ṣáájú nù mọ́ ọlọ́run ọba pé nínú àwọn ahlu sàáyàdà ni wọn àwọn tí ó sori ni wọn níjọ́ náà lọ́run wọn ọba àlékiọlá bá wá gbogbo àwọn tó bá lọ wà in kashafa nípa wọn táwọn ọmọ yẹn ìmọ̀ yóò padà wá ṣe kí ni o yóò padà wá yóò padà wá manifest yóò padà wá fojú hàn ṣéra ní ti yìí nípa wọn pé ọmọ àlìjẹ́nà ni wọn. wọ́n mẹ́nà ẹ̀ sọ ọ̀dẹ́kọ̀lá náà ọ̀dá àkìrọ̀n gbogbo ẹnikẹ́ni tó bá wá yapa àti ọlọ́wọ́ bá nínú àwọn ọmọ kéèké yìí yóò wọ ọ́nà lẹ́ni tó yẹ pẹ́rẹ́ wọn ká sọ̀fà inú lọ́ ìfi ìdí sádìkì ṣàkọ́wà ìmọ̀ ọlọ́wọ́ bá náà ó ti padà hàn lórí tiẹ̀ náà wípé ó ti ṣáájú nínú ọmọ ọlọ́wọ́ bá pé elórí bú ní ọ̀jẹ̀ kọ́nà balẹ̀ ká kọ́nà àkó mi léyìí. wọ́n ní wàhálà kọ́ọ̀l yajma'u bayna al-adilla kulliha ibi táwa ń lọ nìyẹn wọ́n ní ọ̀rọ̀ eléyìí báyìí òun ni ó kó gbogbo àwọn ẹ̀rí sínú àwọn tó sọ pé wọ́n wà pẹ̀lú àwọn bàbá wọn ẹ̀rí tó sọ pé wọ́n wà pẹ̀lú àwọn bàbá wọn àtẹ̀rí tó sọ pé wọ́n wà nínú àlìjẹ́nà pẹ̀lú ànábì látàbá ní mú ẹ̀rí kan káfapá kan káfapá kan lẹ̀ wọ́n ní eléyìí báyìí ló kó ẹ̀rí méjì sínú a jẹ́ sí pé àwọn tán bá wọná àwọn ni ó wà pẹ̀lú àwọn bàbá wọn a jẹ́ pé àwọn tán bá fáàsì dánwò àwọn ni ó wà pẹ̀lú anabi Ibrahim so wọ́n ní eléyìí báyìí òun ló ṣe kéde òun ló kọ̀m̀báìnì òun ló ṣe àkójọ papọ̀ gbogbo àwọn ẹ̀rí táàfin nírólé apákàndá pàkàn sí táà ní lo ẹ̀rí kan tápa ilé ẹ̀kejì tì ṣé báyìí ti yìí láàfin jẹ́ sí pé pẹ̀lú àgbóyè yìí àjẹsí pé àdìs tó sọ pé wọ́n wà pẹ̀lú àwọn bàbá wọn àwọn tí wọ́n bá fẹ́ẹ̀lì ìdánwò náà ni àwọn tó sọ pé wọ́n wà àdìs tó pé wọ́n wà pẹ̀lú ànábì Ibrahim àwọn tó wá pàṣẹ ìdánwò náà ni wọ́n wí tí ó bá ní sìn wọ́n ní eléyìí báyìí wọ́n ní waqad sarrahat bihi al-ahadith al-mutaqaddimatu al wọ́n ní àwọn àhàdìsù tí a tó ti ṣáájú wọ́n ní àwọn àhàdìsù yìí ó ti wọ́n ló ń là mẹ́lẹ̀ àwọn ọ̀rọ̀ tá a sọ yìí àwọn àdìsọ pé ó ń ra wọn lọ́wọ́ ó ń kó ra wọn lọ́wọ́ yìí àwọn àdìsọ pé ìkan nù wọ́n ń jẹ́ ẹ̀rí fún apá kejì ni wọ́n ní wàhálà kọ́ọ̀lù huwa alladhi hakahu sheikhu abul hasan ali ibn ismail al-ashari رحمه الله عن أهل السنة والجماعة وهو الذي نصر نصره الحافظ أبو بكر البيهقي في كتاب الاعتقاد وكذلك غيره من محققي العلماء والحفاظ النقاد wọ́n ní gbọ́dọ̀ ta sọ yìí òun náà nàbọ̀ hasan ali ali ismail al-ashari àwọn ni òun ni wọ́n gbé wá rahimahullah wípé àwọn alùsùnàtì jama'a wà lórí ẹ̀ òun náà sì ni alhafiz abubakar albayhaqi òun náà ni wọ́n òun náà gbọ́dọ̀ yìí náà làwọn náà ṣe kí ni làwọn náà ṣèrànlọ́wọ́ fún. gbólóhùn yìí làwọn náà ṣe kíni làwọn náà gbé jáde tán ṣe ìrànlọ́wọ́ fún nínú tíra wọn wọ́n ní bẹ́ẹ̀ náà ni àwọn míì tó yàtọ̀ sí wọn nínú àwọn tán jẹ́ ògbóǹtarìgì nínú àwọn olùmọ̀ àti àwọn ṣòfàn àwọn olùhànkan àti àwọn awọn àwọn olùṣe àtakò fún àwọn tí wọn jẹ́ ẹni àánú. náà eléyìí ó jẹ́ kó yẹ pé wọ́n ní wàkọ̀dé zákàrọ̀ sheikh abu amr abu umar ibn abdulbari annamri báyìí ma taqaddama من الأحاديث الامتحان من أحاديث الامتحان ثم قال من وقد ذكر الشيخ أبو أبو عمر ابن عبد البر النمري بعد ما تقدم من أح من أحاديث الامتحان ثم قال وأحاديث هذا الباب ليست قوية ولا تكون بها حجة وأهل العلم ينكرونها لأن آه، لأن الآخرة دار جزاء وليست لأن الآخرة دار جزاء وليست دار عمل ولا ابتلاء فكيف يكلفون دخول النار وليس ذلك من وسع من وسع المخلوقين والله لا يكلف نفسا إلا وسعها وني أوصيك أو hadithu tí ó ti ṣáájú yìí wípé wọ́n ṣèdánwò yìí wọ́n ní àwọn àhàdìsì ń kọ́ o wọ́n ní kò lágbára wọ́n ní àṣìlẹ̀gbẹ́ dúró kò lè dúró gẹ́gẹ́ bí ẹ̀rí wọ́n ní àwọn olùmọ̀ sì máa ń takò wọ́n ní tó kálí kìyàmà ń kọ́ ọjọ́ wọ́n ní ilé ẹ̀san ni kìí ṣe ilé iṣẹ́ kìí ṣe ilé ìdánwò wọ́n ní báwo lọ́wọ́ bá àlékẹ́ ló sì lábọ̀ àwọn kan lọ́rùn kan máa wọná ṣé bá ní sìn tí ó nǹkan yóò sí nínú ntí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní kápá lórí ẹ̀ ọlọ́run bá lékelé òsì lábọ̀ ẹnì kankan lọ́rùn àbí tó bá ní kápá àti ṣe. wọ́n ní wàlú jawabu amma qal ṣéèkì ibùdó kẹsí wọn sọ pé ìdáhùn lórí nǹkan sọ yẹn anna ahadith hadha albab òun náà ní pé àwọn dájúdájú àwọn ahadith tó wá ní báàbù yìí minha ma huwa ọ̀nbẹ́nu eré tó lálàáfíà كما قد نص على ذلك غير واحد من أئمة من أئمة من أئمة wọ́n ní ká ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà wọ́n ti sọ̀rọ̀ lórí àwọn eré ìbáyìí wa minha ma huwa hasan ó dẹ̀ ń bẹ́nu eléyìí tó yẹ pé hasan ni wa minha ma huwa da'ifun ó ti ń bẹ́nu eléyìí tó yẹ pé da'ifun ni yuqwa aw yuqawwa bis-sahih wal-hasan. wọ́n pẹ́ àfún lágbára pẹ̀lú àdìsí sahih àti hasan tó ó ti ṣáájú ẹ̀ wa idha kanat ahadithul bab وإذا كان أحاديث الباب الواحد متعاضدة على هذا النمط كانت الحجة عند الناظر فيها وأما قول قوله إن الآخرة دار, دار جزاء إن الآخرة دار جزاء فلا شك أنها دار جزاء ولا ينافي التكليف في عرصاتها قبل دخول الجنة أو النار كما حكاه الشيخ أبو الحسن الأشعري عن أهل السنة والجماعة من إطفاء من امتحان الأطفال وقد قال الله تعالى يوم يكشف عن ساق wa yud'awna ila sujud wani ní ẹ wá rí wọ́n ní tó bá jẹ́ sí pé àwọn àhàdíìsì tó fún báàbù kan tó bá jẹ́ pé àdíìsì yẹn bá ń rara wọn lọ́wọ́ lórí irú àpèjúwe tá a sọ yìí Ari àrí sọ̀híhù àrí hasan Ari dọ̀ẹ́yìn ẹni tó gbogbo ẹ̀kí rara wọn lọ́wọ́ àti ẹni tó jẹ́ dọ̀ẹ́yìn gan ti padà gbé pẹ́ ti padà lagbara pẹ̀lú àwọn hasan àti sọ̀híhù wọ́n ní ajẹ́kó ti wá sí wá láǹfààní pé alẹ́ mẹ́rin bẹ́ẹ̀ yẹn lọ́dọ̀ gbogbo ẹnikẹ́ni tí ó bá ní ìwòye sí ìmọ̀ ìtànsọ nípa rẹ̀ yìí. wọ́n ní àwárí gbólóhùn tó sọ wípé alkiyama ń kọ́ o ọjọ́ ilé ẹ̀san ni kì í ṣe ilé ìdánwò. wọ́n ní kò síyẹ méjì pé lóòótọ́ ilé ẹ̀san alkiyama. àmọ́ kọ̀ọ̀ta kó ká sọ wípé ọlọ́run ọba àdékẹ́lẹ́ ní àwọn ààyè ibi tí ó ń kálukú ibi tá a dùn sí síwájú ká tó kọ́bílà dùn kúrò ìjánná ti àwọn náà síwájú ká tó káwọn èèyàn tó wà ìjánná àti káwọn èèyàn tó wọná. ẹgẹ́ bí Sheikh Abul Hasan Ash'ari ẹgẹ́ bá ti mú wa wípé ó wà nínú mazhab Ahlus Sunnah wal Jama'ah nípa ìṣe ìdáwò fún àwọn ọmọ kéékèèké wọ́n nínú àwọn ẹ̀rí tó tún wá túbọ̀ sí pé ọjọ́ gbẹdàkìyàmà náà ọjọ́ ọ̀dánwò náà ni ọlọ́run bá ní pé tó ṣe ìdánwò fáwọn èèyàn wọ́n ní òun náà ní gbọ́dọ̀ náà ọba àdékẹ́lá tó sọ pé yawma yukshafu an saq wọ́n ní tó wáyé bẹ̀rẹ̀ kìyàmà ọlọ́run ọba àdékẹ́lá yóò sì gàgá kúò níbi sáàkù ọlọ́run ọba àdékẹ́lá yóò sì gàgá kúò níbi ojúgun ọlọ́run ọlọ́run ó sì gàgá kúò lójúgun rẹ̀ tafsiru kan nìyẹn pé yawma yukshafu an saq ọlọ́run ọba àdékẹ́lá yóò sì gàgá kúò níbi ojúgun rẹ̀ tafsir ibn abbas àwọn ni yawma yukshafu an saq wọ́n ní àyà yìí wọ́n ní sáàkù bí báyìí wọ́n ní kò túmọ̀ sí sáàkù tọ́jọ́ sífà ọlọ́run ọba tọ́jọ́ ròyìn fún ọlọ́run ọba wọ́n ní yawma yukshafu an saq wọ́n ní tùbà ni pé yawma yukshafu an shiddatil amri ìjọ tọ́nà ọba àdékẹ́lẹ́ ò sí gàgà kú omi àlámàrí tó ní agbára iná tọ́nà ọba sí gàgà rẹ̀. naam wàyùdáyàwó ní ilẹ̀ sùjúd ọlọ́run ọba àlékè lọ́wọ́ pé àwọn èèyàn wá síbi pé ọlọ́run ọba àlékè pè wọ́n pé ká wá sí sùjúd ọlọ́run ọba àlékè bá wá pé àwọn èèyàn pé ká wá sí sùjúd àárín inú wọn gbogbo àmì pátá gbogbo àmì ṣe sùjúd lọ́jọ́ gbọdọ̀ kìyàmà àmọ́ àwọn kèfèrí àwọn ò ṣe sùjúd àwọn almunafikun àwọn náà fẹ́ ṣe sùjúd àmẹ́ni so eléyìí báyìí túmọ̀ sí pé ntìhánu ń bẹ lọ́jọ́ gbẹdọ̀ sèyámà wọ́n lù ọkọ̀ sábàtà ti sunnatu fi sihá wàhíyà anna al-mu'minina yasjuduna lillahi yawm al-qiyamati wa amma al-munafiq fala yastati'u dhalika wa ya'udu dhahruhu tabaqan wahidan kullama arada sujud kharra liqafa wọ́n ní àríṣù ti lálàáfíà nínú àwọn àṣìhá nínú àwọn tíra tí wọ́n ṣe májàmú pé sàhíhù làwọn kó sínú ẹ̀ àti nínú àwọn tíra míì tó tíra hadith nípa àwọn mùmínún àwọn mùmíní wọn ó forí kalẹ̀ lọ́jọ́ gbọdọ̀ kìí àwọn fọlọ́wọ́n bá ẹ wá rí mùnàfìkì òun ọbẹ̀ forí kalẹ̀ àmọ́ kò ní lágbára bẹ́ẹ̀ wọ́n ní ẹ̀yìn rẹ̀ wọ́n ní yóò dúró ni yóò dúró ni yóò dúró lọ́kàn ni gbogbo bàkíbà tó bá ti fẹ́ ṣe sùjú tó bá ti forí kalẹ̀ kọ́rọ̀ ni kọ̀fà yẹ̀pàkọ́ ni ọmọ fi lélẹ̀ tó bá ti ṣe sùjú tó bá forí kalẹ̀ báyìí karakori karakori bifori bifori kalẹ̀ yẹ̀pàkọ́ ni ó fi lélẹ̀ yóò ṣubú lásán àtúbù sẹ́yìn ni wọ́n ní wà fi sahihaini fi rajuli alladhi yakunu yakunu في الرجل الذي يكون آخر أهل النار خروجا أو في الرجل الذي يكون آخر أهل النار خروجا أو يكون آخر أهل النار خروجا هو أنه صحيحين nípa ọkùnrin bẹ́ẹ̀ pé òun ni ó kàn nínú àwọn tí ó jáde nínú náà في الرجل في الرجل الذي يكون آخر آل النار خروجا منها أن الله يأخذ عهوده ومواثيقه ألا يسأل غيره مما هو فيه ويتكرر ذلك مرارا ويقول الله تعالى يا ابن آدم ما أغدرك ثم يأ ثم يأذن ثم يؤذن آه، ثم يأذن له في دخول الجنة wọ́n ní ó wá nínú sahihan nínú sahihu méjèèjì nípa ọkùnrin tó yẹ pé òun yóò jáde kú yóò jáde gbẹ̀yìn nínú náà pé ọlọ́run ọba àlejò ló gba àdéhùn lọ́wọ́ ọkùnrin náà ọlọ́run ọba àlejò ló gba àdéhùn tó kápá lọ́dọ̀ ọkùnrin náà wípé kọ́ má béèrè nǹkan kan lọ́dọ̀ ẹlòmíì nítọ́ wà nínú àdéhùn náà. wọ́n ní nǹkan yóò wá máa para ara rẹ̀ yóò máa para ara rẹ̀ ọlọ́wọ́ bá rí pé wọ́n sọ pé yabna adam ìrọ́mà nabi adama ma agdarok ma wọ́n ní ọmọ nabi adama a ó ṣe jẹ́ni ẹ̀ṣẹ̀ yẹni tí ó máa ń yapa àdéhùn tó báyìí ma agdarok kí ló dé tẹ́ fi wá ya ẹni tí máa ń yapa àdéhùn tó báyìí lẹ́yìn náà ọlọ́run ọba àdékẹ́lá wa ṣe kí ni ọlọ́run ọba àdékẹ́lá wa yóò ń da fún láti wà lìjẹ́nà náà mẹ́lẹ́ yìí báyìí ó ń jẹ́ pé wà wípé tọ́bájú bẹ̀rẹ̀ kìyàmà ìmtìhánù ṣẹlẹ̀ sí àwọn kan gbogbo àwọn eléyìí tó ní ìmtìhánù ṣẹlẹ̀ sí wọ́n fi mú dẹ̀rí ìlú wá ni lórí wípé àwọn kan bẹ tó jẹ́ sí pé aláìmọ̀kan ni wọ́n nígbà wọ́n wà pẹ̀lú àwọn àwíjàre àìmàkà lọ́jọ́ gbẹdọ̀ kìyàmà tó ń ti bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá àlékelé wòye sí wọn lórí àìmàkà wọn yìí ọlọ́wọ́n bá àlékelé wa ṣe ìmtìhánù fún wọn ọlọ́wọ́n bá àlékelé ṣe ìdánwò fún wọn lọ́jọ́ gbẹdọ̀ kìyàmà nítorí kí ó lè bá hàn ẹni tí ó jẹ́ ẹni tí ó tẹ̀lé ọlọ́wọ́n bá nígbà tí iṣẹ́ bá ba ilé ayé àtẹni tí ò ní tẹ̀lé ọlọ́wọ́n bá wọn ní ìwòwélé lọ́jọ́ gbé dàbí kìyàmà yìí iná straight ni wọ́n bá wọn wọ̀ lọ ọlọ́run bá àdékẹ́lọ́ bá ti ṣe ìdánwò fún wọn àmọ́ nítorí pé wọ́n mú ẹ̀rí wá lọ́jọ́ gbé dàbí kìyàmà pa àwọn jálá ìmàkan ọlọ́run bá àdékẹ́lọ́ náà jẹ́ wòye sí wọn ní pé nǹkan tí wọ́n ń sọ ń tòótọ́ àwọn àdánwò tí wọ́n sọ pé bá wọn lé ayé táwọn òbí tẹ̀lé tọ́lọ́run bá yìí lóòótọ́ ọlọ́run bá àdékẹ́lọ́ ló fi kà wọ́n wọ́n nítorí àmọ́ gbogbo ìparí ẹ̀ nítorí fi rinlẹ̀ òun náà ni wípé lọ́jọ́ gbéra kìyàmù ńkọ́ o ọlọ́run ọba àlékẹ́ aláwo ní fìyà jẹ nìkankan nígbà tó bá di aláìmọ̀kan pẹ̀lú àwọn sójàt àwọn ẹ̀rí tó fi rinlẹ̀ wípé èèyàn lè jẹ́ aláìmọ̀kan tòótọ́ ní àwọn conditions tó yẹ pé ó lè bá àyàn nígbà tí ìwọ́n wà ní ayé tí òfin jẹ́ni tó mọ̀ nípa ẹ̀sìn ọlọ́run ọba tó bá jókòó dàbí kìyàmù tí ó dẹ̀ mú àwọn nǹkan ẹ̀ wá gẹ́gẹ́ bí ẹ̀rí fún ọlọ́run ọba pé ọlọ́run ọba eléyìí báyìí làwọn nǹkan tó kọdí ni tí mi fi ráàyè sin èrè ọlọ́run ọba ńgbà tí mo wà ní ayé ọlọ́run ọba àlekèrè wòye sí gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run ọba àlekèrè ṣe ìdánwò fún wọn tí eléyìí báyìí dípò wáyé pé àlẹ́rọ́fì rìjáàl nǹkan nǹkan tó wọlé ni tí eléyìí báyìí ni nǹkan tí alimami kẹsí rahimahullahu ta'ala tí sheikh muhammadu al-amin ah, muhammad al-amin ah, muhammadu al-amin al-shinqiti táwọn náà mú wa nínú tafsiru wọn inshallah ta'ala tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ á kó àwọn èèyàn wa òun láfi parí inshallah ta'ala lórí ọ̀rọ̀ àríwú ìjáde yìí sòkáyé á tún tẹ̀síwájú lórí àwọn àlàyé mi tí a tún máa bá lọ ṣé bá ní ṣètò á mú àwọn ẹ̀rí mi wá tó wà nínú sahihan nínú bukhari àti muslim a sì tún mú àwọn ẹ̀rí mi wá náà tó tún wà ní àwọn ìta sahihan tó ń dálà ló tó ń tọ́ka sí wípé alimọ́tò bíi jáde nǹkan o ń bẹ lọ́jọ́ gbẹdọ̀ sí yàmà so abẹ́lẹ́ wọn bá àdékẹ́ ọlá kọ́nà ọba kí yọmọ sálẹ̀ sàmì ẹnì kọ̀ọ̀kan wa abẹ́lẹ́ wọn bá kọ́nà ọba kí ó kádàrá sínú àwọn tí ó là lọ́jọ́ gbẹdọ̀ sí yàmà láì ní wà nínú àwọn tí ó ṣe ìdánwò lọ́jọ́ gbẹdọ̀ sí yàmà táwa nínú àwọn tí ó wà lìjẹ́nà pẹ̀lú wípé àṣìṣe fún àṣìṣe tí yọ ọlọ́run ọba àdékẹ́ lánú nígbà táwa lé ayé abẹ́lọ́ba inú ọlọ́run inú ẹni kọ́lọ́run bá yẹ kẹ́lẹ́ kó ṣe wá. àwọn aṣíwájú wa tí wọ́n ti lọ sọ́dọ̀ ọlọ́run bá abẹ́lọ́ba kọ́lọ́ba kọ́ bá yá fi gbogbo wọn abẹ́lọ́ba kọ́lọ́ba kọ́ bá ṣàmójúkù fún wọn lórí àwọn àṣìṣe wọn eré tí wọ́n fi àyìnbá kan ṣe kọ́lọ́ba yẹ kẹ́lẹ́ kọ́ bá ṣàmójúkù fún wọn lórí ẹ̀ àtàwọn ilé tí wọ́n fi mà ṣe náà tí ọlọ́run ọba àlékẹ́lá lè forí jiyàn lórí ẹ̀ abẹ́lọ́ba kọ́lọ́ba kọ́ bá forí ẹ̀ jì wọ́n فلا لا إله إلا الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته